nígbà kan rí ìmọ̀ mi ipò mi láyé àti gbogbo nǹkan tí mo lè ṣe jọ mí lójú mo sì ń ṣe ìgbéraga lé wọn lórí títí mo fi rí Jésù ọmọ Ọlọ́run tó kú nítorí mi ẹni tó fi ìtẹ́ ògo rẹ̀ sílẹ̀ láti wá sáyé yìí nítorí mi mo rí nínú ẹwà àjíǹde rẹ̀ tó lógo òun náà ẹni tó dá mi nígbà tí mo rí Jésù mo mọ̀ pé mi ò já mọ́ ohunkóhun n ò sì ní ohunkóhun tí mo lè máa ṣègo lé lórí bí kò ṣe nínú rẹ̀ nìkan